Hello everyone, welcome to Toyeen Talks. I hope you all are doing well and so let's get right into today's video and uh, thank you for all my subscribers and if you are new here, thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you and please there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe ó ní wọ́n ti balẹ̀ jẹ́ wọ́n ti bọ̀nà jẹ́ i told you the new Wunmi's hand is not clean but torí Wunmi ń finance wọn Wunmi ń fún wọn lówó wọn ò lè bọ́ta kan sòótọ́ ṣó lè jọmọ wọn ló kú kọ́ máa sọ̀pọ́tì Wunmi ṣó lè jọmọ wọn ló kú kọ́ máa ti pe Wunmi pé báwo lọkọ ẹ ṣe kú tí ẹ sọ fún wa kàríbọ́ ló ń fẹ́ lára ẹ̀ sọ́sí pé wọ́n ti balẹ̀ jẹ́ wọ́n ti bọ̀nà jẹ́ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Wunmi don't come for me kò ń ṣe pé mi mú ọkọ the day you told her to do a disclaimer for me she did it and on your platform too you were you were you were encouraging it when I was coming out I was never a blogger. I was never I I, I did not have the confidence to face the, the crowd you can see I'm doing it for. for cloud chase. I don't care ẹni tó ní bàtà ló mọ ibi tó ti ń ta òun lẹ́sẹ̀. I might have said some things tẹ fíù pé kò yẹ kí n ṣe gbọ̀ngbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ láìfù yẹn tí mò ń ṣe dáadáa you all were hailing me. I said something that you thought is not okay. èèyàn tó ń pe èèyàn tó ń pe àbúrò mi ní àṣànà àṣànà for the past seven months tó dẹ̀ tún jáde tó sọ pé ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni mo wò pé èèyàn tó ẹ jẹ́ káwa náà fi abẹ́rẹ́ díẹ̀ ká fi gun ó wo bó ṣe ń you all were hailing me when I started that show. Karimo olórí burúkú ni ẹ kó tó kó tó jálu fracas wà wá bí àwa àyà fracas aláyé bàjẹ́ ni ẹ CEO Caro e White ṣọgbẹ́ tiẹ̀ sí you have no clue of what is happening and you confidentially came into my inbox to tell me ipe kan mu mi àti ìyá ẹ̀ dáadáa ipa wọn ló pa Mohbad you told me and I showed everybody that you came into my you use your fake profile which is um Títí Láyọ̀ ló ń jẹ́ Láyọ̀ Ògúnbáyọ̀ I showed everybody ó ń ṣe mí ó ń gbà mí ṣé wọ́n lẹ́mìí mi ni ó kéré sí nọ́mbà nǹkan mélòó mo ti ṣe fún ẹ tẹ́mi gbogbo yín ti gbọ̀n tẹ́sọ pọ́n fẹ́ fún yín gbẹ ó kéré sí nọ́mbà abẹ́rẹ́ ò fàbẹ́rẹ́ gún mi ẹnìkan lè fàbẹ́rẹ́ gún mi so ìwọ lólùgbèjà olórí burúkú Show me pé bó ṣe ń wọ̀kì lórí social media ni olórí burúkú ni wọ́n ìjọ tó bá ń ṣe nǹkan tó support wọn tó dùn mọ́ wọn ọmọ máa èlé ẹ ìjọ tó bá ti ṣe nǹkan tó dùn mọ́ wọn wọn ò ní èlé ẹ. ṣèbéyàn kan ló fẹ́ kú ìtọ́ra wíṣẹ́ happy birthday ẹni tó bá mọ ìwúrà là ń tà á fún àtijọ́ ta ti ń wíṣẹ́ nǹkan aláìmoore ni wọ́n ló fẹ́ kú tó <laughs> wọ́n fẹ́ trend lórí péjì mi lórí péjì èmi lórí péjì èmi. wọ́n ti rí pé kò sẹ́ni tó ń wò wọ́n mọ́ ó dẹ̀ mọ̀ pé lórí péjì give or take wọ́n á máa rí one thousand like one thousand comment ìtorí mo àwa wish wọn happy birthday Karimo tó bá ti ń ṣe nǹkan tó bá sùtù wọn lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn you are the best wàá máa gbọ́ you are the best ṣòro eléyìí tí mò ń ṣe náà tí gbogbo àwọn èèyàn ń pè mí best àwọn new lovers wà nù wọn ìjọ tí n bá ṣe kódù kókù díẹ̀ káàtó náà wọ́n máa bọ́ta bú èmi náà Karimo ṣùgbọ́n just because èmi ò ṣe fún support àwọn èèyàn èmi ń ṣe ìtorí ìjọba ọ̀run mi ni mò ń ṣe ìtorí abiyamọ ni mí tó bá ti ń ṣe nǹkan ìtorí òun wá òun wá social media validation tó bá ti ń ṣe nǹkan ìtorí òun wá kán lè support ẹ kán lè celebrate ẹ wo You are on your own. Karimo, go and check all my antecedents. I stand alone. That's why I will tell you. I don't do groups. I don't have, I don't have uh, admin. I don't do groups. When you see me fighting, I fight my battle alone. I don't seek for help. I don't seek for supporters. Let me tell you one thing today, Karimo. Let me tell you one thing today, Karimo. Tell your do bá dúró tini wọ́n á sì règùn wọ́n á já ilulẹ̀ olúwa ọba nìkan òun la lè fẹ̀yìntì la lè gbẹ́kẹ̀lé òun ló gbé ni níjà kẹ́ríwò bo ni níjà òun ló máa ń ṣíwájú ogun òun ló máa ń wọ kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà òun lè bá gbọ́kàn yín tọ̀ ṣùgbọ́n lórí burúkú yín ìtorí ẹ mọ̀ pé skeleton yìí ò mọ́ ẹ mọ̀ pé kọ́bọ́ọ̀dù yín ẹ̀jẹ̀ wà nù bẹ̀ ẹ̀jẹ̀ wà lọ́wọ́ Wùmí ẹ̀jẹ̀ wà lọ́wọ́ bàbá Liam ọba ẹlẹ́kẹ̀ẹ́ pọ́pọ́fù ìtorí ẹ̀ lẹ ṣe sáré bọ́ta ẹ̀yin ò fẹ́ fìjà sílẹ̀ kí justice serve kí ló dé tó ń sáré bọ́ta kí ló dé tẹ̀ ń àtàkì àwọn tó wá justice gbogbo yín ò ní ṣe oríire àwa àwa wítọ́sìn ló sọ pé ìgbà tó sùtù yín ẹ̀ ń hèlì mi so ò ń ṣe ìtorí kan balẹ̀ hèlì ẹni do you see mi pé mo wojú anybody tẹ́ sọ fún ẹ àwọn tí mo respect ni mo respect màá fíngà màá tìka bọ̀yá láyà anybody lójú ṣùgbọ́n àwọn kan wà màá gbọ́rọ̀ sí wọn lẹ́nu Karimo you are so daft bí orí ẹ ṣe rí àjàǹtí èlé bẹ́ẹ̀ náà lọ́pọlọ ẹ ṣe rí because tó bá ní ọ̀la àkàyè ni you will never come out pé o fẹ́ wá gbèjàbú ẹ wọ́n lódìndí èèyàn kú and when you came out o mess up the case ìwọ ló máa sọ ìkan lẹ́nìí ìwọ ló máa sọ ìkan lọ́la you are high on cheap drugs máa sọ lọ ẹlẹ́nu rúnrún ẹlẹ́nu irú máa sọ lọ. and I expect you guys to shield me or you throw me to the wolf. Ṣẹ́ngbọ́, I expect you guys to shield me. Jọ́nà, mo wo àwọn olórí burúkú látòkè délẹ̀. Àwọn wo ló fẹ́ shield ẹnu wọn? Ṣé àwọn tó ti shield ara wọn? Àwọn tó yẹ pé ìyẹn wọn ti já. Àwọn tó yẹ pé aláyé bàjẹ́ ni wọ́n. Jọ́, wọ́n ní kẹfẹ́ ẹgbẹ́ yín wọ̀n mi kì í sọ̀rọ̀ ẹgbẹ́ tẹ́jẹ́. Ṣọ̀rọ̀ ẹgbẹ́ tiwa ká máa rùn. Ṣọ̀rọ̀ ẹgbẹ́ tiwa ká máa wó tọ́ lẹ́nu. Ṣọ̀rọ̀ ẹgbẹ́ tiwa ká máa tọrọ owó. Di ó lé owó tá a bá tọrọ lórí platform yìí. A ní afẹ́fẹ́ ṣe justice for Mohbad ni. Ṣùgbọ́n yìí, finance tí Wùnmí ń fowó sápò gbogbo yín lóṣooṣù ẹ wá ní you are a true sayer Only I wanted you to shield me ègbé ní fún ènìyàn tó fi ènìyàn ṣègbẹ́kẹ̀lé let heaven fall I will never Me ní fi èèyàn ṣègbẹ́kẹ̀lé mi Ọlọ́run o gbọ́ ni mo ti fi Olúwa ṣègbẹ́kẹ̀lé o ìgbẹ́kẹ̀lé Olúwa kì í yẹ̀ o lai ègbé ní fún ẹ Karimo ègbé ní fún ẹ because ó fi èèyàn ṣe ìgbẹ́kẹ̀lé ó fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé wo bá ṣe disappoint ẹ ó wá ń sunkún ó yìí má sunkún o e, èdè kan lọ́jọ́ ẹkún ẹ̀ ẹkún Jeremiah wàásù for Genesis to Revelation jẹ́ ká máa gbọ́ lọ. I begged my own mo bẹ̀ ọmọ ìyá mi má ṣe disclaimer fún mi disclaimer mi ò tọwọ́ ẹ wá ó bẹ̀ mí kẹ́lòmí ṣe disclaimer fún mi ìwọ kọ́ ló yẹ kó ṣe disclaimer fún mi ó bẹ́ẹ̀ ó pa fóònù mọ́ mi létí. tí ẹ kọ kó ṣe disclaimer ó ṣe disclaimer fún mi mi ò lè kú ìwọ̀nba tí mo ṣe tí mo fi defend ẹ̀ kò ní parẹ́ nu wo tàn. olórí burúkú kí ni ò ní parẹ́ ṣé mo ṣe sọ pé Wùnmí gbèsè folikókòsì wá fún Mohbad ni kò lè parẹ́ because a ti mọ̀ pé o ti jẹ́ ká mọ̀ pé aṣàna ni àbúrò ẹ̀ aṣàna tó ń pín òbò kiri olórí burúkú ti pín hiv kiri lẹ́kí abájọ náà wọ́n ní gbogbo àwọn ọmọ lẹ́kí ti ní hiv wùnmí lóko débẹ̀ nígbà pé flesh to flesh ló máa ṣe bọ́nà fẹ́ lo kọ́ńdọ̀mù kò ní jọ́ lò ẹ jẹ́ ká ṣe flesh to flesh flesh to flesh yìí ni ó gbádùn flesh to flesh bí wèrè ó wá kó sọfin ní kókòsì ó kó wálé fún Mohbad ìwọ wèrè wá bọ́ta ó sọ pé Mohbad ló ń kó sọfin ní kókòsì wálé kò lè parẹ́ nùwé ìtàn kò lè parẹ́ bí ò ṣe lè parẹ́ náà pé àkí wọn happy birthday wọ́n fẹ́ kú ṣèpọ́n sọ pé àwọn celebrity kí wọn happy birthday ni èyí wọ́n tún ní tèmi so happy birthday hey, Bukky is so important BJ ní sẹ́ BJ ní sẹ́ mọ́mí adé Buhari God bless you BJ ní sẹ́ wọ́n fẹ́ trend lórí ibi tó ṣe sí. happy birthday wù wọ́n ṣùgbọ́n láwọn àwọn dídé kò sọ́kọ́ àwọn má sọ ọmọ gbogbo wọn ṣe wọ́n sọ́kọ́ ti káwọn happy birthday the worst birthday ever ẹ jẹ́ àwọn asọ́lọ àwọn ìdárúkọ èèyàn ẹ jẹ́ àwọn every of my outburst am I going to come out to tell you guys a she series of WhatsApp platform ẹ fi ń bayé jẹ́ ẹ ń ṣe oríṣiríṣi do not come for me. ṣé ń gbọ́ ẹ ṣí series of WhatsApp platform ṣe rí kàtọ́ ń ṣe mo máa ń sọ kíní kan fún yín mo sọ pé tí n bá ti ṣe tán lórí báyìí mi ìró nǹkan kan tó ń ṣẹlẹ̀ mọ́. ó tún dìgbà tí n bá padà wá sórí social media I have a life outside Facebook am I communicating ẹ will be tán Karimo iwo lo stupid because tó bá stupid ṣó ń gbọ́ mi ó máa ṣe ó jẹ́ kó mọ̀ pé Wùnmí sanwó iṣẹ́ fún wọn wọ́n dẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ yẹn wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ owó tí Wùnmí sọ fún wọn so they will go to any length ṣé wọ́n ti pé mo sọ pé Wùnmí ti complain pé wọn ò lóhùn olórí burúkú wọn wọ́n kàn show wọn ò gbóhùn wọn ipò òun bíje wèrè yẹn bó ṣe pè mí jọ́nà nìyẹn olóhùn bíje wèrè yẹn ṣé ń gbọ́ ẹ fún mi ní voice note yẹn ọ ní ọmọ olórí burúkú tó máa ń wò bẹ́ẹ̀ tó ń sunkún yẹn wọ́n ní voice note yẹn wá ń ta ok ẹ fún mi voice note yẹn jọ kí n lè play ẹ̀ka lè tètè gbọ́ because time ti ń lọ mi ò ní time púpọ̀ mọ́ ṣé ń gbọ́ mi Karimo Karo White ambassador ṣó mọ̀ pé nǹkan tó ṣe jẹ́ pé wọ́n tó máa ṣí WhatsApp tó máa ṣe gbogbo ẹ̀ ni pé Wunmi finance wọn ó dẹ̀ gbọ́dọ̀ show Wunmi beyond reasonable doubt pé wọ́n ń ṣiṣẹ́ owó tó sọ fún wọn ẹ jẹ́ ká máa gbọ́ lọ abẹ́fẹ́ abẹ́fẹ́ on Temi platform you guys should defend Wunmi don't bring me into it the more you come for me the more trouble I expose Wunmi see? because I know what I have lose on this issue and I'm still. kí ni lost lọ sí bí ojú bí ojú pọnmọ wèrè tó rí gbé wọrọ Amẹ́ríkà mọ́ olóṣì àbọ̀dẹ́kùn ẹ ti kú ni ṣọ́kùn ẹ ti kú ni olórí burúkú wàá lọ ìtorí òun mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ló dìde ọmọ kú ó bọ́ta òun bú bàbá tó lùzọ ọmọ ó gbàdúrà kí ọkọ ẹ tó wà nínú ẹ kó ṣòfò ṣọlẹ̀ kó kú kí gbogbo ẹbí ẹ kú mọ lórí báwo ló ṣe máa fíl bàbá yẹn ló lùzọ ọmọ Wùmí máa fi ọkọ mi Wùmí máa fi ọkọ mi bó ṣe wà gan Bella Shmurda ti ń gbọ́ṣẹ́ ó tún ti ṣe flesh to flesh fún Bella Shmurda ti ń do ó ti ń kọlẹ̀ dòó ìwọ ń bọ́ta òun bú bàbá Mohbad ó wá sọ pé kí kí ọlọ́run má ṣe ìdájọ́ mò ń bọ̀ ìwà lọ́dún kí nìkan ò ṣe lẹ́gbọ̀dún gbogbo yín ẹ wá omi lójú ẹ̀ ní wí. bíbélì mi jẹ́ kó yé mi pé gather they will gather but if their gathering is out of God they will perish gbogbo yín máa parun ni níwájú èmi olúwa Bùkọ́lá Jesse olúwa sọ fún mi pé ta ni òkè níwájú Zerubbabel ẹ lọ wo ẹ lọ wo àdúrà pastor Jerry ní láàárọ̀ yìí èmi gangan ló ń bá wí èmi ni tí ẹ bá kọjú ìjà síra yín tẹ pé ẹ máa máa lépa ikú síra yín gan ẹ pè mí ní born bastard ẹ jẹ́ ká máa still dealing with it. I am still dealing with it financially and everything. I will not be ashamed. I won't be ashamed to say it that had I known, had I known, I wouldn't have ventured into this journey. Ṣé àbábọ̀ yẹn ló máa kẹ́yìn ọ̀rọ̀ gbogbo wọn ẹ̀kọ́ sílẹ̀ àbábọ̀ yẹn ló máa kẹ́yìn ọ̀rọ̀ gbogbo àfi tọ́lọ́run oníbàjẹ́bó ò bá sí lókè àfi tí n bá fi genuinely máa support Mohbad àfi tí n bá fi genuinely support carry justice but tó bá jẹ́ pé gbogbo gbogbo ti fún tẹ̀dọ̀ ẹ̀jẹ̀ ara mi mo fi support justice for Mohbad tó dẹ̀ jẹ́ pé mo tún náwó mo tún nára sí ẹ máa gé kàbámọ̀ jẹgbẹ̀yìn nínú nínú nínú tíìmù Wùnmí àti gbogbo àwọn tó wà against justice for Mohbad. àwọn ti venture into it don't come for me abẹ́fẹ́ what you said this morning kó tètè yá kó jẹ́ padàpadà lẹ́sẹ̀kẹsẹ̀ because all of you are updating ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ lórí tẹ́mi platform láàárọ̀ you say you are going to drag me mi ò lè kọrin mi ò lè ṣe nǹkan kan mọ́ Wùnmí ni mò ń bá you say you, you adopted And your adopted sisters you will come for me come for me the, the more you come for me and one who dear ṣe gbogbo ẹ mo ignore tó wọ́n ń bá mi sọ̀rọ̀ ẹ ẹ̀ dẹ̀ defend you mí ṣé mo ní kẹ́ má defend any. And you lẹ́ moroso, sọ ẹ mọ̀rọ̀ sọ ju Kàrímọ́ lọ go tí ẹ fẹ́ gbóhùn Kàrímọ́ rárá ẹni títí Kàrímọ́ bá sọ ẹ máa behind the closed door ẹ ti gbalẹ́jẹ́ ẹ ti bọ̀nà jẹ́ for Mohbad ṣe gbọ́ Karimo gangan ti confam ẹ̀sìn ó ní ẹ ti balẹ̀ jẹ́ ẹ ti bọ̀nà jẹ́ ó ní ṣé justice for Mohbad lẹ́ ń ṣe yẹn ni ilé wo ló bàjẹ́ ọ̀nà wo ló bàjẹ́ Karimo oyè máa sọ̀rọ̀ tó o bá dẹ̀ sọ̀rọ̀ à nídìí ọ̀rọ̀ yín mọ́ gbogbo wa máa pàdé nílé ẹjọ́ ṣẹgbọ́n nǹkan tó sọ ó ní wọ́n ti balẹ̀ jẹ́ wọ́n ti bọ̀nà jẹ́ ẹ jẹ́ ká sòtọ̀rọ̀ ṣe pé màá sòtọ̀rọ̀ Karimo lè ní tiẹ̀ lọ́wọ́ àná lórí burúkú ni Wùmí sẹ̀ Wùmí is mean Wùmí has no conduct. ná Wùmí ò like ẹnì kankan she she self-centered she's evil she's wicked tó bá ru ọjọ́ kan tí ọmọ yìí jáde fún ni lóòótọ́ ṣó jẹ́ kó ṣe Karimo bẹ́ẹ̀ now ẹ jẹ́ ká sọ nǹkan Wùmí mi sọ pé Karimo wà òkè o but ẹ jẹ́ ká sọ̀rọ̀ ṣé wọ́n ti pé mo sọ fún yín pé Wùmí is a user that is Wùmí for you ṣe rí gbogbo àwọn olórí burúkú tó ń gbèjà ilé nìyẹn ó kàn fẹ́ lò wọ́n ni tó bá lò wọ́n tán ó máa jù wọ́n sínú tọ́ẹ́lẹ̀tì bí ìgbà tí yóò fi tọ́ẹ́lẹ̀tì ònùdí tó jù sínú ṣáláńgá mo máa ń sọ kinní kan àwọn nǹkan kan wà tí mo ò ní ṣe fẹ́yàn because màá ru ọjọ́ kan mọ́yàn yẹn lára tí Kàrímọ́ bá tiẹ̀ ṣe ọ̀rọ̀ sọ ẹ gbàgbé orí Kàrímọ́ pé tí Kàrímọ́ bá ṣe ọ̀rọ̀ sọ ṣó jẹ kó jẹ pé kí Wùmí wá choose àwọn ará ju ẹ̀gbọ́n ẹ̀ lọ Karimo ìwọ lórí burúkú tó ti gbàgbé ọ̀wà náà ìwọ náà ló wá sọ fún mi pé Wùmí àti ìyá ẹ̀ wọ́n ti ń ṣe fún ẹ tipẹ́ wọ́n ti ń tú ẹ under the bus tipẹ́ but you keep on going Karimo olóńwá ìfẹ́ síbi tí ò sí fẹ́ Karimo love yourself love your husband love your children they are the number one in your life Wùmí ti ṣó ó ti ṣó ẹ dáadáa ó fún lówó school kó lọ school ó lọ jókòó sábẹ́ ààbò ẹ̀ pọ̀. Mohbad kò lọ O tún dé ó bá wí wọ́n bú ẹ ìbínú ló fi padà sí Amẹ́ríkà ó ti jẹ́ kí yẹn náà tú ẹ mo máa ń sọ fún ẹ family is not about blood ṣọgá ẹni tó máa ń bírèkì àtìyànjú àwọn tó súnmọ́yàn ló máa ń bírèkì àtìyànjú ẹ sọ fún mi báwo lẹni tó jìnnà sí ẹṣọ fẹ́ break heart ẹ it is only people that are close to that heart we break that heart which are your families your friends Eh? I always tell people, it is people close to you that can break out Because ẹni tó súnmọ́ àyà yìí sì break ẹ. Am I communicating? Karimo, you know I will say the truth. Karimo le ní elowo lọ́wọ́, that is woman's. that is woman's wickedness. She's a manipulator. She's a she's an ingrate. She's wicked. She's evil. She will do anything to cover her shit, to cover her shenanigans ẹ jẹ́ ká bá gbọ́ lọ. ọkọ gbẹyàn kan èmi ò bẹ anybody mi ò bẹ àbúrò kankan kó rí mi bí ẹ̀gbọ́n at this àbúrò dirẹ mú kẹ̀gbọ́n náà dirẹ mú but will not keep quiet baba supporter can drag me anybody can drag me but Wunmi supporter you want to drag me wo ẹ ní wo tán gbogbo yìí tẹ̀ ṣe update mo mo ẹ pọ̀ mi ò lè máa type mo ṣe ṣe live fún yín tí Wùnmí bá nífẹ̀ẹ́ rẹ̀ kó pe gbogbo yín kó tètè ya wọ́n nu yín if you come for me tomorrow i will come for you again say whatever you want to say kí ló dé mo sọ̀rọ̀ ẹni mi sọ̀rọ̀ dáadáa mo jẹ́ ti gbẹ́yìn lẹ̀ mo ti ń wò yín ẹ wá ṣẹ̀ṣẹ̀ ṣe ọdẹ ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń drag mi ẹ ṣẹ̀ ń drag mi lórí. Karimo Soje kó jọ ẹ lójú ni ẹni tó lè pa odidi ọmọ up to today kò sẹ́ni tó pa ẹ̀ tí mo pa dájú abiyamọ ni àwa wí tán wọ́n ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà àwọn olórí burúkú táyé wọ́n fẹ́ bàjẹ́ kan ẹlẹ́nu jẹ̀bẹ̀jẹ̀bẹ̀ kan tó pe rẹ̀ social worker tó wà London very ugly jìbìtì lólò tó gbowó rámọ́tà tó na jẹ kàrímọ́ṣó jọ ẹ́ lójú ni ẹ tó lè pa odindi ọmọ dèní ìkọsọ bí Mohbad ṣe kú táwa ní ìwọ ta làwọn tó ń support ẹ ẹ ti mọ ẹ pọ máa ṣe yín yamayama tó bá yá ni èrè iṣẹ́ ọwọ́ mi ló ń jẹ́ olórí burúkú ọmọ Ṣòbọ̀lá Bàṣà, Ṣòbọ̀lá Bàṣà of Lekki, Ṣòbọ̀lá Bàṣà of Lagos olóṣì òbò ọba lẹ́kí ọ̀rẹ́kẹ́ pọfupọ́fù ọ̀rẹ́ akíṣíkù okó yẹn bí okó ẹṣin èmi kọ́ ni mo sọ ìyá àbíkú ọlọ́mọ yẹn yẹn ló sọ o ẹ jẹ́ ká máa mi ṣe ń ni kí ló kàn mí pẹ̀lú tìmí you had better leave my name off your mouth Do whatever you want to do with me. Leave my name off your mouth. I have posted it. I'm back to my normal life. This is not me. I was forced to be to, to, to do all those things that I'm doing. It is not me. Why are you dragging me? My best friend, why are you dragging me this morning? In your money life. Why are you dragging me this morning? Show you that lásán ni your lọ gbé Near outside the world. Switzerland àbí bolóhùn. Ṣojú lásán you Ó tún bẹ̀ pé depression ló fẹ́ pààyàn. Ó Oh, máa sọ lọ why are you saying you will come for me. ṣe ìtọ́ táyé ògbóhùn ẹ̀yẹ. mi ò wo ó pọ́n lẹ́ẹ̀kan ọpẹ́lọpẹ́ àwọn àgbàlagbà tó ń bá mi sọ̀rọ̀ ni. kò ságbàlagbà kan mi kan olórí búkú làwọn àgbàlagbà yẹn àwọn àgbàlagbà yẹn wọ́n sọ̀pọ́tì wọn ni bọ́tà pé bá wọn ni. wọn ní mo lọ sójú ogun fún ẹ mo fara gba ọta fún ẹ mo wá gbé e. ẹ wo wèrè òun lọ sójú ogun ogun mélòó ló ti lọ ẹ wo wèrè o ò gbọ́ nǹkan tí máa ń pera wa ni veteran làwa lójú ogun veteran abẹ́ ẹ̀gbọ́n mo lọ sójú ogun fún ẹ ó ti bẹ̀rẹ̀ kó má ṣerégun mo ò ní bú ẹ ìtorí mo láìkí ọ̀rẹ́ mi ni ó mọ̀ pé mo ti gbèjà yín sìn ṣùgbọ́n ò lọ sójú ogun ogun mélòó ló yìí lọ ń sunkún <laughs> Switzerland ok Australia eh, Australia wèrè tó yẹ pé orí fóònù lọ ti ń do ẹni tó ń do Amẹ́ríkà nìyẹn wà phone sex ló máa ṣe kura frustrated bitch ìyẹn ni ìyẹn ni wọ́n sọ pé wọ́n update fún wọn má dá wọn lóhùn ò tí ì mọ̀ jájà wàá ignore Wùnmí ni kí wọ́n máa face má dá gbogbo wọn lóhùn jẹ́ ẹ̀kọ́ ẹ̀bọ́ ṣe máa ń jà má dá gbogbo wọn lóhùn jẹ́ kọ́ máa rant Wùnmí ni kó máa face Kàrímọ́ Wùnmí ni kó face fi gbogbo wọn sílẹ̀ wèrè ẹ Australia ẹ olóbùkú phone sex ṣáàyè ni phone sex ni kò lè lọ Èkó ṣàbẹ̀pọ̀ Australia sẹ́kọ̀ọ́ ó dàbọ̀ ní forty eight hours wèrè ò lè lọ Èkó orí fóònù lọ ti ń jókòó sí lọ ti ń jọyàn sí tani ò bá support lọ́lá kíyẹmí if you have my number please send me that voice note of slave white i want to play it before i go lọ́lá kíyẹmí please if you have my number or send it to my inbox please my darling sister eh, ìyẹn tó yẹ pé àwọn amẹ́ríkà wèrè kan lamẹ́ríkà olórí burúkú kan ló sokó sí ọkọ máa ń cross fork ni. Oh yeah, let me see the screen gbé súnmọ́ mi wọ́n ti do lórí fóònù ìyẹn ló fẹ́ sọ̀rọ̀ ìyẹn tí spam ti kó sọpọlọ ẹ ẹ lọ bá mi wo gbogbo àwọn tó ń sọpọ́tì wọn mi látòkèdélẹ̀ àwọn bíi olórí burúkú àwọn bíi aláyé bàjẹ́ bíi kan mọ́yàn kan mọ́bò kan sọ fọ́kọ lọ́kọ lamẹ́ríkà sáwọn yẹn lè yàn ẹ jẹ́ a máa sọ̀rọ̀ lọ ẹ jẹ́ a máa sọ̀rọ̀ lọ. òde látọjú ogun wá yọ mi sí wòwò ò bá mi mọ egbò tí mo gbé wá látọjú ogun fún ẹ. egbò àwọn tó wá yẹ kẹjọ bá mi mọ. kàdíwò yìí máa ń pàtàkì ara ẹ̀ ṣá kàdí ẹ ẹ èyí ta Australia yẹn olórí burúkú ní bàbá ọlọ́mọ lẹ́kọ̀ọ́ Bímbọ́ Ṣóńdé God bless you yẹn tún àṣírí ẹ̀ ń bá yẹn wèrè fẹ́ máa ké Bímbọ́ Ṣóńdé tún àṣírí wèrè wèrè fẹ́ máa ké olóṣì ìyẹn ló fẹ́ sọ̀rọ̀ àwọn tó àti sídẹ̀ẹ̀tì wọn ò dáa òyìnbó wèrè lọ́mọ àmọ́ sọ lórí social media meanwhile ojoojúmọ́ náà ń ju kó àtòbò fọkànlọ́kọ sẹ́yìn lẹ́fẹ́ wá sọ̀rọ̀ Karimo má wọrí ministry gbogbo wọn lọ́wọ́ Karimo ìwọ mi ní kó wá sọ̀rọ̀ fún mi èmi gò nídìí ẹ̀ a lè dájà àwàjà ṣùgbọ́n tó bá need information gbogbo wọn máa fún ẹ <laughs> ṣé èyí tó ń fowó roko lọ́wọ́ akíṣíkù ni akíṣíkù wọn ló kó lo ní òlówó èmi náà máa pè olówó láti ìgbà ayé ẹdorado ni ó máa jókòó máa fọwọ́ ràgò ni ó máa pọ́tìlá ó máa pọ́tìlá ó máa fọwọ́ ràgò ni mọ́mì ẹ̀ tó ń fẹ́ tó pè níyàwó náà mọ́mì yẹn ló ń bọ̀ láṣáwọn yẹn ló fẹ́ sọ̀rọ̀ sí wa ẹ jẹ́ ká máa sọ ẹ ká máa gbọ́. ẹ wá ń dírágì mi wọn sọ fún mi etí mi ni mo fi gbọ́ láàárọ̀ yìí lórí tẹmí platform aṣàjẹmásẹgẹ ni mi that's why I mention your name but you guys need to stop I am back to my normal life defend me I do not care Kàrímù ò da Kàrímù ò da. ẹ ṣòdà ni. ẹni tẹ́ ń defend ó gbọ́n ju gbogbo yín lọ lápapọ̀. ṣòdà ni. put my name out of your mouth. ṣe gbọ́ ṣe gbọ́ wípé nǹkan tí Kàrímù sọ ó ní Kàrímù ò da Kàrímù ò da ṣùgbọ́n Wùnmí tó ń defend ó gbọ́n ju gbogbo wọn lọ lápapọ̀ ṣe gbọ́ ṣe gbọ́ mo ti sọ fún yín you don't have to love me you don't have to like me but anything I come on this line to say ẹ̀dìmú. E ṣẹ́fẹ́ pé àti day one tí mo ti wojú ọ̀rọ̀ yẹn tí bàbá Mohbad ti sọ̀rọ̀ ni mo ti wò pé there is something about this girl called Wunmi that is why I keep on coming for her ah. that is why I keep so when I hear people call her widow she's not a widow she purposely and intentionally ló pa Mohbad ṣẹ́gbọ́n kan tí ẹ̀gbọ́n ẹ̀ sọ́sìn ó ní Karimo ò da Karimo ò da ẹni tó gbọ́njú sorry ó ní ẹ ká tún gbọ́ ó dàbí mo sọ dáadáa ń bọ̀. tójú ogun fún ẹ àwọn tó wá yẹ kẹjọ bá mi mọ egbò ẹ wá ń dírágì mi wọn ò sọ fún mi etí mi ni mo fi gbọ́ láàárọ̀ yìí lórí tèmi platform aṣàjẹmásẹdẹ ni mí that's why I mention your name or you guys need to stop I am back to my normal life different with me I do not care Karimo ọ̀dà Karimo ọ̀dà ẹ̀ẹ́rì pẹ́ni tẹ́ ń different ó gbọ́ ju gbogbo yín lọ lápapọ̀. ṣé ti gbọ́. Karimo ò da Karimo ò da ẹ rí pé Wùnmí tẹ̀ ń defend ó gbọ́ ju gbogbo yìí lọ mo sọ fún yín sìn ọmọ yẹn ó ń use wọn ni she a user if user was a name Wùnmí lọ́mọ máa pè bẹ́ẹ̀ she will use and dump every freaking person tó wà nù tíìmù yẹn ó kàn yín pọ́n wọn lé ó pè wọ́n mọ́mì ó pè wọ́n dádì because ó ń rí wọn lò kò dẹ̀ rẹ́ pé bó ṣe ń lò wọ́n tó kò bá nǹkan kan dé we stand and we will get it take me for my word tonight we will get it kò take hundred years tí ò dẹ̀ take because we are on the right course now that is why you have to support that um, GoFundMe and that money in Nigeria account in Nigeria Hey eh, Joe, we will get it collectively we will get it anademaya yoshe your share. Jésù ẹ jẹ́ ká Ede gbọ́ lọ. don't go to confirm, mi sí pé ọmọ tí gbogbo yín support ogbonju gbọ́n ju gbogbo yín but put my name out of your mouth ká tó kíni ká tó yin ni ó di àbọ̀ ọjà ẹ̀yin àgbàyà burúkú yìí ẹ̀yin te tẹ̀ síbi tó da tí nǹkan ti ń dà yìí ẹ̀yin àgbàyà tẹ̀ fẹ́ kí nǹkan tó àti wọ́n class tó ṣe voice audio fún mi ṣé nǹkan tí kùránì ẹ̀ sọ kọ́ ẹ̀ is that what your Quran told you is that what your cleric taught you is that what your cleric taught you as a as a devoted Muslim wọ́n ló ṣe ọ́díò tó ń ṣe ọ́pdẹ́tì fún mi ọlọ́run máa bi gbogbo yín àdàbí tó bá yẹ pé mi kọ́ ni mo kọ́kọ́ wá bá yín tí mo kọ́kọ́ sunkún wá bá yín ẹ wá gún òṣìṣọ́ ẹ mọ́jú yìí ọ̀ṣọ́lọ́ àdàbí ló máa da fún gbogbo yín kẹ́yìn perfect ni were you guys perfect ẹ wá gbọ́rọ̀ mi sẹ́nu láàárọ̀ yìí ẹ ṣe ṣó fún mi ẹ drag me. you cannot drag me I will tolerate any dragging from Bukky Jesse. I will tolerate <laughs> any dragging from Mama Baba. Ṣé ń gbọ́, Karimo ń mọ̀ ọ̀gá ẹ̀. I will tolerate any dragging from Karimo. No, ah, ó mọ̀ ẹ̀pọ̀ rẹ̀ lèmi àtẹ̀. Àmọ́ bá a bashiman shigawa. ń Sorry, ra wa. most sọ me, mo sọ mi because Emi expect ti attacking ọmọ àtàkì èèyàn kì í máa bá Karimo ó rí pé drag ẹ but mo ti sọ tọrọ mi tọrọ wa wùn mi to take to take bullet fún but kò lè rò ọmọ yẹn wà at least ṣe n tó pa odindi ọmọ ìyẹn wa wá ní kó máa Wunmi um, Karimo ti something ó lóun máa tolerate dragging lọ́wọ́ mi Karimo emi ò tiẹ̀ wá ní drag ẹ̀ ti yẹ mi ni mi ní táìmù tiẹ̀ so ọ̀rẹ́ mi ṣe pé mo ti dájọ́ síbi tọ́rọ̀ wà so má wọ̀rí mi ní drag ẹ̀ ṣó yẹ ìwọ jẹ́ káwọn máa drag ẹ̀ lọ àwa máa analyse bíbáyìí people but not from you people àjọ jẹ àjọ mu àjọ jẹ àjọ mu. ẹjọ jẹ ẹjọ jẹ wọn Mohbad ẹjọ mẹjẹ. ṣé báyìí báyìí la ṣe sọ̀rọ̀ kí ló dé tẹ wá sọ̀rọ̀ ànádìgbà mi ojúmọ́ tó mọ́ kí ló dé ṣé mo ti yọ̀ǹda ẹ̀ fún yín àbí mi ti yọ̀ǹda ẹ̀ fún yín ni. ṣèbẹ́yìn lẹni sì á gbẹ̀yìn ẹ̀dẹ̀ máa mójútó ọmọ tó lè ṣe ewé ẹ̀fẹ́ mi ti ń bọ̀ ó kú dẹ̀dẹ̀ ó fẹ́ dé ó kú dẹ̀dẹ̀ tí ń fẹ́ dé kí ni mo sọ Karimo lè máa sọ̀rọ̀ out of ìbínú but òótọ́ ló sọ mẹ́yìn ó ní ṣèbí tèmi ló ṣe fún mi ó ní tiyín náà ń bọ̀ ó dẹ̀ máa dé Wunmi is a user she will use them and dump them Wunmi bọ̀jẹ́ kí n sọ fún ẹ̀sìn bó ṣe sórí gbogbo nǹkan tó bá wọn sọ from A to Z they recorded you gbàgbé ẹ̀ Wunmi Wunmi tẹ̀ smart náà kò ní táṣìírí kọ̀ọ̀kan fún wọn mo lè bẹ́ẹ̀ tayé mi fún yẹn nǹkan tí Wunmi bá fẹ́ jẹ́ kó gbọ́ ló máa sọ fún wọn I can bet my life with that. Wùmí ò ní tú àṣírí so ema worry. If tó bá record Wùmí, nǹkan tó fẹ́ gbọ́ ni Wùmí máa sọ fún wọn. Tó mọ̀ play nta. Wùmí tó jẹ́ pé ó wà Facebook fracas ti pẹ́ ẹ kàn mórúkọ ẹ̀ ni. Ẹ jẹ́ ká máa Count me out of it. Don't drag me. Kí lẹ drag mi fun. Kí lẹ ń ṣe show fún mi fún láàárọ̀ yìí? Wọ́n ò mórè ni. Tàbí mọ́ wọn ò mórè. Don't I have enough to, to, to hold on to. I have gotten enough already. I have a lot that I'm dealing with already. Táwọn èèyàn pẹ́ ti ilé ẹ̀dá ni. You have adopted Wumi. Ṣèbí ẹ̀yin nìyà àbúrò oúnjẹ tẹ́ ẹ̀ adopt èèyàn kiri. If you mention my name again on any of the, your platform, they bá mention mi, ẹ rí pé tẹ bá fa gbùrù mi, gbùrù mi máa fa gbó, ẹ̀tẹ̀yìn ìyá òṣì tẹ́ ẹ̀ update lórí Facebook, tẹ́ ẹ̀ sọ̀ṣì ọ̀rọ̀ tí n bá jáde tí n bá ṣe ṣó fún yín àdàbí nǹkan tó ṣẹlẹ̀ gangan tí bá pé àdàbí yẹn lẹ́yìn lórí behind closed tí mo sun ẹkún àwọn tó mú òótọ́ ọ̀rọ̀ mú òótọ́ ọ̀rọ̀ nu yín you are quick to spread false news ẹ ṣí whatsapp group olórí burúkú kiri ẹ fi ń ṣèbàjẹ́ ẹ fi ń gbàjẹ́ yín ò síbi tí nǹkan ti ń tòrò. wọ́n síbẹ̀ ẹlẹ́dìí ọlábàndí ṣe tí táyé ò yẹ ló fẹ́ wà mí sí ìkọ́síkò. tẹpọ̀sí ṣé mo rán yín ni. onípàràgà sáṣẹ́ẹ̀tì. ẹ̀yin lẹ fẹ́ kọ́ mọ̀ pé ẹ̀yin àti wùn mí mọ́ra rí just update for me gbogbo ẹ̀yin tẹ́wà lórí facebook náà update láàárọ̀ gbogbo yín ni mo rí ẹ̀yin tí mo dẹ̀ bá sọ̀rọ̀ mo bá yín sọ̀rọ̀ ni. kàrí mọ́ṣọ́jú ẹ lójú ni ẹ látàṣe ni wọ́n ṣe bó gbọ́tọ́ lọ ìyá àbíkú sọ ọlọ́mọ yẹyẹ ó sọ ó sọ pé òun lòun pẹlẹ́jọ lábàáyí kó wá bóun dá sí ọ̀rọ̀ justice for Mohbad Ìyábọ̀ ló ránṣẹ́ olórí búkú Ìyábọ̀ Ìyábọ̀ o máa ṣorí burúkú sórí íńtánẹ́ẹ̀tì ni lọ pé gbogbo àwọn alátìlẹyìn wa bá ẹ ní délé ìwòtán èmi tí mo sọ bẹ́ẹ̀ nìyá bòjò olórí burúkú ìkà ìkà kò láyọ̀ kò fẹ́ jẹ́ kí fúnkẹ́ láyọ̀ olórí burúkú ṣòro bí fúnkẹ́ ló máa ṣe ó máa máa ṣorí ó máa máa gbé wá social media ni aláyé bàjẹ́ ìyábọ̀ ó ṣẹnu ó nu gbọ́ wọn bí bíi ti woodpecker olóṣì olóṣì olè aláyé bàjẹ́ olè ògógó ológun dàyàdé olórí burúkú bàbá jẹgẹjẹgẹ ẹnu ẹbí pátáyà rẹ ní oṣooṣù bíi síìtì síìtì ọ̀kadà etí etí ẹbí ilẹ̀kùn dáńfó ó ṣe ó ṣe ìdí bíi frying pan àwọn chinese tó ṣe ṣan imọ ẹ ẹ jẹ́ àmà gbọ́ lọ Karimo kò lè jọ ẹ lójú because at the end of the day o gbọ́ tí ọlọ́mọ yẹn yẹn sọ ìyá àbíkú bébí màmá tí ó jẹ́ pé láńrẹ́ ní ìdí díẹ̀ àbí kò yẹ ó sọ náà ó sọ pé ẹlẹ́jẹ̀ ọlábànjí òun lóun lọ pé ìgbà tó lẹ́jẹ̀ ọlábànjí máa join tán ó sọ pé ọmọ ìkòròdú kan náà lòun àti ẹ̀ kò mọ̀ ẹ́ pọ̀ ọmọ ìkòròdú ni ìyá àbíkú sọ pé òun sọ pé ẹ wá bá wa dá sí ṣọmọ pé ìyábọ̀ ló ní kó lọ máa recruit àwọn èèyàn ẹ wá bá wa dá sí ẹ wá bá wa dá sí ẹ wá bá wa dá sí ẹ bá mi wá voice note yẹn a máa wá ṣe lọ́la because time ti run against me ṣe ti gbọ́ ìyẹn la máa lọ́la àti ti slave white ṣe ń gbọ́ mi. ẹlẹ́dẹ̀ oh, ọlọ́mọye yẹn ìyá àbíkú ló lọ bẹ́ ẹlẹ́dẹ̀ Ọlábánjí pé kó wá bá wọn dá sí ìjà yẹn ọlẹ́dẹ̀ Ọlábánjí sọ pé kò sówó ń bẹ̀ òun ò dá sí ṣe ń gbọ́ ó ní kò sówó ń bẹ̀ òun ò dá sí ìyẹn ṣáà ń bẹ̀ wọ́n ṣáà ní kó má wọrí pé wọ́n máa fún ní wọ́n máa fún ní sálárì ìgbà tó ṣàwádá sí ah alátaṣe ìṣẹ̀rẹ̀pátaṣe ni gbogbo wọn ó bá dáhùn ó ní ọmọ kòròdú kan náà làwọn olórí burúkú àwọn wèrè aláyé awáyé má ṣe rere Ìyábọ̀ Òjó wàá fẹ́ ẹ̀ la ayé ẹ̀ máa bàjẹ́ sórí bíbà ni mo wò ó ṣe fún ẹ látijọ́ yìí òbú ẹ ó ń bọ̀ ń tà Ìyábọ̀ òbú ẹ ó mọ bàbá tọkí bàbá tó ń gbé tọkí tó lọ dó àti fẹ́tíà ló fẹ́ bọ́ ẹ̀yẹn ṣọmọ́tí bàbá dáadáa yẹn ó gbẹ̀yìn lọ olórí burúkú gbà tó lọ ṣèdí àtọyàn ṣe rántí tó fẹ́ kú síbẹ̀ láti a àsọ pé à mo léyàn kan bẹ o ẹ lọ bá mi yọjú wo ẹ lọ bá mi yọjú wo ọdọọdọọdọọdọọdọọdọ àbájọ náà apárí wèrè òní wọn tún apárí ìyẹn ọkọ ẹ o ò lè rí nǹkan kan ẹ̀ńjọ́ yìí sùlẹ̀ ẹlẹ́rọ̀ bóun lè rí nǹkan gbádùn bẹ́ẹ̀ kò mọ́ ẹ pápẹ́ apẹ̀yà àjàṣẹ́ lọ́gbé wá fóun ẹ fẹ́ la. Karimọ́ alátaṣe ni wọ́n gbogbo wọn sọ pé àwọn ọmọ òun mi ń sìn ẹ wọ́n fẹ́ mọ̀ ìyá ọ̀ṣọ́jọ́ ṣọlọ èmi mọ̀ wọ ìwọ wá ṣàbúrò tèmi. ẹ máa pè tó jẹ́ ti yín kẹ́ pé kẹ́ gba sòtọ̀rọ̀ ẹni mo gba létí of course mo gba létí mo gba létí mo bọ sọ̀rọ̀ wá. ṣé gbogbo ẹ gbọ́ ẹ gbọ́ Karimọ́ sọ pé kàkà kan pé Wùnmí kọ́ bá sọ òótọ́ ọ̀rọ̀ ipe gbogbo wọn mú òótọ́ wọn ò fẹ́ bá Wùnmí So A lot is being hidden by these people. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Kàtọ̀ mi, mo gba létí, bóyá gbogbo nǹkan tó ṣe fún mi, bóyá nu yín lè gbàrú ẹ̀. Bóyá yín lè gbàrú ẹ̀ pẹ̀lú àbúrò yín, ẹ̀yin tó yẹ pé kó tó sọ̀rọ̀ sí yín lórí platform, ẹ ti wọ́n wọn pọ́pọ́n, ẹ ti sọ̀rọ̀ sí wọn pọ́pọ́n, ẹ ti já wọn bọ́lẹ̀ lórí platform yín. Ẹ̀yin lè gbàrú ẹ̀. Ẹ̀yin àgbàyà òṣì ọ̀bàyéjẹ́ ẹ sinbi tí nǹkan ti ń tún àfi dákun. wọn ń síbẹ̀ sẹ́. ẹni tó bá yín sọ tó pè ń ṣàkíyèsí ẹ máa já wọn bọ́lẹ̀ lórí platform wọn ẹ bẹ̀rẹ̀ sí ní tẹnubọlẹ̀ ẹ máa sọ̀rọ̀ lẹ́yìn kò kọ́ èmi o mi ì ní kẹ́ má tún padà sí whatsapp group iṣẹ́ mọ̀kẹ́ ní whatsapp group tó pọ̀ gan bọ̀ ìjọ tẹ bá tún wá fún mi tẹ bá dírágì mi láàárọ̀ ìbẹ́ ṣe dírágì mi ẹ bá ṣorí burúkú ni. àmì jésù. ọ̀nà ìgbà ẹni dírágì bí búkì jésù kó tiẹ̀ sọ fún mi pé wọ́n bá mi sùn ta gbangba bíbáyìí mi ì ní kí ẹ̀. Karimo ọ̀rẹ́ mi wọn ò bẹ sùn ta nǹkan tẹ́mi bá rí ni màá sọ ọ̀rẹ́ mi ni where is your guy Karimo is my guy ananananana ah, nani never need for na ana ah, never never I gonna take my life for you my guy Karimo you are the best <tsk> mi ni drag ọ̀rẹ́ mi ìwọ ni ọ̀rẹ́ mi mo ọbẹ sùn níta gbangba nǹkan tí n bá rí ni màá sọ Karimo mi ní bú ẹ Ma worry, buki jese yẹn o ríngì bẹ́ẹ̀lì lori Karimot ọ̀rọ̀ mi ó o ń du Karimot náà buki jese Jesse ló ń dárúkọ gbogbo àwọn tó ń ṣe ṣòfò Bukky Jesse ṣe é pé Karimot gan kó mi jẹjẹ yín olórí burúkú àṣànà group lọ Karimot gan kó mi jẹ bí ń dún mí ni ọ̀rẹ́ mi ni Karimot tá a bá jà máa parí ẹ̀ ni wùmí nǹkan tó ṣe fún Karimot ò dáa tá a bá rò tọrọ ká sọ ìkà ló ṣe fún Kàrímọ́ èèyàn kì í ṣẹ̀gbọ́n ẹ̀ bẹ́ẹ̀ bó ti ẹ̀yẹ́ pé ẹ̀gbọ́n tèmi náà àkọ́bí ìyá mi olórí burúkú nìyẹn náà Kàrímọ́ má jẹ́ kó jọ ẹ́ lójú àkọ́bí ìyá mi olórí burúkú nìyẹn náà bó ṣe bí Wùmí ṣe ṣe nìyẹn náà ṣe ṣe ṣó ti yẹ àní lọ mọ́ra ta wá múrù mi kó wá fún mi ṣẹ̀gbọ́n ṣọ láwọn fámìlì kan ó jẹ́ kán jù wọn sódò ìyá aláró ni kò jẹ́ kán jẹ fámìlì mo ti sọ fún ẹ kò sẹ́ni tó máa bírèkì àti ẹ ẹni tó súnmọ́ àti ló máa bírèkì ẹ Kàrímọ́ mo love ẹ bàjẹ́ mm, Karimo is a beautiful girl pupa fit Karimo gan where is your Karimo is my guy ah, Na na na na na na I will never leave for na ah, na na never never I gonna take my life for you my guy Karimo mo ni mo ni drag ọ̀dọ̀ ẹ̀mí kankan ọ̀rẹ́ mi ni olówó ni fún mi lésì Karimo wá fún mi lésì Karimo ó ti ń mi láti jọ wàá fún mi lésì mi ní bú ẹ ṣùgbọ́n wọ́n máa bú mi lọ ọ̀rẹ́ mi ní ẹ ẹ jẹ́ ká máa gbọ́ are you kidding me. wọn kídi ẹ ọ dàgbà. àmì jésù ẹ tún fún tọ́lá bí yín dá. kàrímọ́ wẹ̀yìn wẹ́wọ́ kàrímọ́ wẹ̀rọ lẹ́yìn rẹ̀ o. kàrímọ́ ògbórúkọ tó ń pè mí ni èèyàn kan ṣoṣo tí gbogbo ayé ń pè ní pípù kò nídìí gbogbo àwọn fọlọ́wà sí mi èmi nìkan ti tó kí n dúró tẹ̀ orí bàbá Mohbad bí ṣe dúró tì ní ó ti rẹ many people wọ́n ti jábọ̀ wọn ò wa délẹ̀ lérí wọ́n máa máa wọlé lérí lọ́kàn ni Mósè Mósè ìṣílẹ̀ èkó ọ̀kan ló ti máa máa wọlé lérí ṣùgbọ́n láti ìbẹ̀rẹ̀ dé òpin lọ bèrè lọ́wọ́ lọ́wọ́ antecedent mi lórí social media mo máa ń dúró tán ni tá a bá gba justice mi ò ní padà Karimo ò nídìí gbogbo wọn èmi nìkan yìí lásán ò nídìí mi máa dúró tiẹ̀ lẹ́yìn mi kò nídìí kó wá bá mi parí ìjà máa bú mi lọ ní ìpè sọ́dọ̀ mi pé kò lè wá sọ̀rọ̀ fún mi mi nídìí ọ̀rọ̀ kọ́kọ́ àti ní san dádì mi Wahab Shitu On máa san wa but Karimo ò nídìí èrò èmi ti tó fún ẹ ẹ yẹ ká bá gbọ́dọ̀. mo jókòó mi àwọn èèyàn ti sọ fún mi kí n mo ṣe mo ṣe update lánàá mo mo wà nù mọ́tò mo jáde mo dress nice mo dẹ̀ ṣe fídíò ẹnu mi ni mo ń bá wí. jẹjẹ lọjẹ lọrẹ mi mura. ó dress nice on lọ fún on lọ fún dinner date Huh huh. couple goals Huh huh. couple goals Karimo náà ó mọ nǹkan tó ń jẹ́ love ó kàn wá support Wùnmí ni ṣé wàá dá kí Wùnmí fi bí sọmọ yẹn ó fi ilé àtọ̀nà ẹ̀ sílẹ̀ ó fọkọ ẹ̀ sílẹ̀ wọ́n drag ọkọ ẹ̀ wọ́n drag gbogbo wọn ṣé nǹkan tí Wùnmí ṣe dá Wùnmí olórí burúkú ni I know òmóore gbogbo ore tí Kàrímọ́ ṣe fún ẹ ṣé nǹkan tó yẹ kó fi sọ nìyẹn àwọn olórí burúkú tó lọ pè lẹ́gbọ̀n yẹn wọ́n máa jẹ́ sílẹ̀ Kàrímọ́ love you let me tell you for free today Wùnmí Kàrímọ́ love you ṣé báwọn wèrè tó lọ bá yẹn nǹkan tó ń fún wọn nǹkan tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ lọ́mọ́ tẹ́mi tiẹ̀ lè live life mi mọ́ nítorí mo torí wùn mí jábúrò mi mi lè live life lọ live life ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi lọ jẹ lobster. ẹ jẹ́ kí orí pé ẹ bá fagbunu mi máa fagbó because a lot of people online wọn ò mọ nǹkan tẹ́ ń ṣe behind closed door. wọn ò mọ olóògbé kúrò. they don't know the the damages that you guys have done behind closed door. they, they don't. don't know it. they don't know they don't know they don't know what you know. ọmọ Alisha ọmọ Alisha ọmọ Alisha ọmọ Alisha. Oh, no, no, no, no, no. no! They don't know. They don't know. They don't know. They don't know. They don't know. They don't know. Oh, no, no, no, no, no, no. No, no, no, no, no, no. Ọmọ ni mo. Ọmọ ni mo. Ọmọ ni mo. Ọmọ ni mo. Ẹ yá máa sọ́dọ̀ Karimo. Àwa jáde màá máa sọ̀rọ̀. Ẹ wá sọ mí lẹ́nu. Karimo tún ti dé. Karimo tún ti dé. Ṣé ọmọ abẹ́rẹ́ tẹ fi ń gún mi behind closed door ṣé tó wà lọ́nà ìṣọ́mọ abẹ́rẹ́ tẹ fi ń gún mi behind close door ni. Kàrímọ́ gbogbo wa ò mọ ìwọ ọmọ abẹ́rẹ́ yẹn wa ṣé tẹ fi pa Mohbad abẹ́rẹ́ tẹ fi pa Mohbad nìyẹn alábẹ́rẹ́ ẹ̀kú Wùmí ló ń ga abẹ́rẹ́ ẹ̀kú máwọ̀ Kàrímọ́ ìwọ ọmọ abẹ́rẹ́ yẹn wa èmi náà bẹ́ẹ̀ fi gún wọn. <laughs> ẹ fẹ́ sọ mí lẹ́nu ẹ jẹ́ ká kúkú jọ sọra wa lẹ́nu ẹ bá fa gbùrù mi gbùrù mi máa mo ti declare I'm back to my normal self this is not my life This is not who, who I am in real life. Leave me, the, leave me alone. Ọmọ dáadáa jẹ̀dí Kàrímọ̀ ọkọ dáadáa ló fẹ́. Tá bá ń jà ká mú jà kúrò ńbẹ̀. Ọmọ dáadáa ni ọkọ dáadáa ló fẹ́. Gbogbo àdúgbò ẹ̀ tí mo ti bèrè ń pa ẹ̀ ní ibi tó ń gbé. Wọ́n sọ̀rọ̀ gan. Ara bíbò ẹ̀ náà ni. Tó bójú tí òrì náà kùbò. Ara bíbò ẹ̀ nìkan náà ni. Tó bójú tí òrì náà kùbò. Ọmọ dáadáa ni. Ó ní láìfẹ̀ láti lò. Ọmọ tó lọ́ọ̀fù fámílì ni irú ànánsìn tó jáde tó múra tó bu yẹn wọ́n lọ jẹ lobster ni lobster palace lọ tí ń lọ lobster Karimo mo bá ṣe ń ṣèké ọkọ kò ń ṣe Wunmi olórí burúkú tó pa Mohbad. leave me alone all temi platform mfm gbogbo yín leave me alone if you keep coming for me mi wà ní báyìí táìpù mọ́ mo mama ṣe ṣé mo máa drag yín tó bá jẹ́ nǹkan tẹ́ fẹ́ fún mi nìyẹn kò rí mo rí gbogbo nǹkan tẹ̀ ṣe kò kí ń join life fún yín kò kí ń join life fún yín ṣé kí ni mo ṣe fún yín ná ṣé mo prophet ni ṣé mo mọ bó ṣe ń sọ̀rọ̀ ni ṣé mo mọ blogger ṣe ni. Karimo o oh, perfect ṣùgbọ́n mo kó dó <laughs> oníṣẹ́ òun mọ blogger ṣe <laughs> Karimo ṣe wọ́n ti pé mo sọ fún ẹ ń jọ sí ọ̀rẹ́ mi má bínú má ta sí ẹ díẹ̀ mi báyìí ọ̀rẹ́ mi má bínú ṣe wọ́n ti pé mo sọ fún ẹ ó ní ò ná kíní kó tó ra ò ná kó tó ra o kàn o <laughs> kàn fi ipò fẹ́ wá sọ̀rọ̀ ṣòkòbọ́ kàn sọ̀rọ̀ ni mo sọ fún ẹ before you want to come online o gbọ́dọ̀ lọ wo ewu erin nǹkan tó ń pè ní freaking thick skin freaking thick skin o gbọ́dọ̀ lọ wọ̀ o ní mo mọ bó ṣe ń blogger mo mọ kárí wọ́n ta ló pè ẹ́ sí ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ẹjọ́ ń ṣe tìyàn ká má dà ta ló pè ẹ́ sí ò bá nako tó ra ẹlẹ́dẹ̀ ọ̀dà banjí tó ti pẹ́ nu bẹ̀ gan òyìn ò ń jà olè ló wá ń jà ń bẹ́ẹ̀ kọmọredi gbẹ kọmọredi olè ni tóyìn tóyìn sista tóyìn tóyìn ẹlẹ́ran kí ló kọ wọn i love you so much my darling sister tóyìn dúọ̀ gangan thank you so much sis god bless you ṣé ń gbọ́ mi Karimo <laughs> ẹlẹ́jẹ̀ ọlábànjí tó wà nínú ẹ̀gọ́ tó jẹ́ kó sòótọ́ fún ẹ kò lè rí òótọ́ sọ torí kò ń jà ó lè ní kọ́mọ́rẹ́ di olè kọ́mọ́rẹ́ di kájí kájí nǹkan ká gba pépà ní kájí ká parọ́ wá gbowó olé kájí kàtà sachet sachet whisky kájí kò sóòótọ́ fún ẹ̀ tó lóun ò jà kó rárá kó jàjà yẹn. ká níwà wa ìlò wa bá máa ti advice ẹ lọ bèrè lọ ẹ lọ bèrè lọ gbogbo àwọn tó súnmọ́ mi pátá mo máa ń sọ fún wọn ni tá rí ẹ tó súnmọ́ mi pátá Anabayowa, God bless you, my sister. I love you so much. Tabayowa, tó súnmọ́ mi pátá. Auntie Yinka, Yinka Tienti, Oko bo. I love you so much, my darling sister. Thank you so much. I adore you. Tabayowa, tó súnmọ́ mi pátá. Ẹ lọ bí gbogbo wọn. Bí ṣe máa ń ṣe jọ̀gbọ̀n tó yìí. Mo máa sọ fún wọn ni, jọ máa ṣe jọ̀gbọ̀n. Jọ máa ṣe jọ̀gbọ̀n. Ṣó mọ̀ pé wà nílé ọkọ, má ṣe jọ̀gbọ̀n má ṣe jọ̀gbọ́n mi ní fẹ́ kán wá fún ẹ o orin tí máa ń kọ gbogbo àwọn tó súnmọ́ mi nígbà yẹn nìyẹn tá bá rí olórí búùkù kan tó sọ pé BJ ní kóun lọ jàrí àbí BJ ní kóun lọ ṣe show ẹ bá mi pè bọ́ta i'm capable i am capable ọ̀rọ̀ wo lẹ́nu kọ́kọ́ nílẹ́nu tó fẹ́ sọ tèmi ò lè sọ but kàkà kan sọ bẹ́ẹ̀ fún Kàrímọ́ ẹlẹ́dìí Ọlábànjí ìtòrò owó tó fẹ́ jí lórí íńtánẹ́ẹ̀tì ó ń tì síta ó ń tì síta olórí burúkú olè apárará ẹlẹ́ni fantí àsìsì iṣọ́ gbogbo ṣọlọṣọlọ tó wà lábẹ́ lábẹ́ ọwọ́ ẹ̀ lásán ó dàbí ẹsẹ̀ ni ẹ mọ ọwọ́ tó bá wà lábẹ́ ọwọ́ gbogbo ṣọlọṣọlọ ó dàbí ẹsẹ̀ èèyàn kan ni olórí burúkú amú ẹ̀bà shapeless idiot ẹ jẹ́ ká máa gbọ́ lọ níwèé eléyìí jù mí mọ́nu ó kú onítọ̀hún ó kú ọlọ́run ẹni mo fi ń ṣèṣì ẹni kíní i will just drop update people will be like kí ló tún ṣe Karimo kí ló tún ṣe Karimo wọn ọmọ kọ́tẹ́ ń ṣe behind closed door wọn ọmọ ẹ̀yin àgbàyà òṣì ẹ̀yin abiyamọ òṣì burúkú yìí come for me again. ṣe gbọ́ ẹ̀yin àgbàyà òṣì ẹ̀yin abiyamọ òṣì mo tọ́ wọn ò lè jábíyamọ gidi kọ́ máa support Wunmi wọn ò lè jábíyamọ gidi kọ́ máa support Wunmi ẹ jẹ́ ká máa gbọ́. just send it this morning jẹ́jẹ́ mi mo jókòó ẹ̀ ń dírẹ́gì mi mo update àwọn èèyàn bú mi wọn ọmọ kan tó ṣẹlẹ̀ kí lẹ́ ń dírẹ́gì mi fún ẹ sọ pé Wunmi is your adopted sister you have adopted her tí n bá ṣẹ́ ní ti wèrè kíní kan máa ṣe mí ṣé mi lè mi lè post picture mo ni kíní tí mo post lánàá ibo mo ti dárúkọ Wunmi bẹ́ẹ̀ ibo mo ti dárúkọ mo ń dúró sóṣù pa mi jẹ́jẹ́ mi lè ní láìfù mọ́ torí torí Wunmi jẹ́ àbúrò mi ẹ ní ṣoríire papọ̀. àmì jésù. come for me again. àmì. ẹ wá fún mi mi ní bá yín type mo máa jáde fún yín tán ni. o ṣé ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ti sọ̀rọ̀ tán now òun ṣé gbogbo yín mọ slave white wèrè kan tí mo gbé sórí wọ́ọ̀lù mi jọkàn tó rìn <laughs> tó ń tàgbo jẹ̀jẹ́ àtàgùn mu kiri ìpájà ṣé gbogbo yín rántí tó gbé báàgì bí alájọ three in one wùmí ò sanwó fún wọn lóṣù yẹn ó bá gbé báàgì sẹ́yìn ibi alájọ ó ń ta pàrágà ó ń ta gúnmu ó ń tàgbòjẹ̀dí míwà olórí burúkú ẹ̀ tó ń tàgbòjẹ̀dí inú ilé epo tó ń lọ yẹn mi mi kó gbogbo fọ́tò yẹn sí tán ni inú inú gbèrè lòun tàgbòjẹ̀dí tí ò ní jẹ́ kọ́ máa yàgbẹ́ jẹ̀dí míwà ilé epo tẹ́rí tó ń lọ yẹn ó fẹ́ lọ tọrọ tọ́lẹ́tì ó fẹ́ lọ yàgbẹ́ bẹ́ẹ̀ ni ìgbẹ́ mú wèrè lójú títí wèrè dẹ̀ ń tàgbòjẹ̀dí wòmí ò sanwó fún wọn gbà yẹn ni now voice ẹ ti leak olórí burúkú tó máa ń sunkún tó máa ń wò bẹ́ẹ̀ tó ń sunkún bóyá bú ètò ṣe fún ló dàbí náà ṣe bú òye dáadáa ni o tó fi jọ ẹ tó ń sunkún ní òkò yé mi naturally ó kàn máa ń lùkù bẹ́ẹ̀ tó ń sunkún bó ń sọ̀rọ̀ gbẹ́ máa rò bó ń sunkún ni bó ń rẹ̀rìn máa rò bó ń sunkún ni sadist tẹ wá definition of sadist wèrè yẹn ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé ń gbọ́ mi náà kí ni mo fẹ́ fàyọ̀ àbúrò ah, ti gbàgbé nǹkan tí mo fẹ́ sọ wọ́n sọ pé voice note ẹ ti jáde màá wá play ẹ̀ fún yín lọ́la a máa analyse ẹ̀ ṣẹ́ ń gbọ́ mi a máa analyse voice note yẹn lọ́la I am telling you that then ṣe mọ slave white tó tó tọrọ bára kiri ìpájà ó lóun ń tàgbo jẹ̀dí òun ń tàgùn mọ wèrè wèrè ó dàbẹ tó lóun ń gbọmọ lálẹ́. olórí ọkọ ikọ̀ ọ̀fẹ́ yìí ni wo gbogbo yìí ti wọ one chance ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ slave white ni slave white ó gbé ó gbé báàgì sẹ́yìn olóhùn tàgbo jẹ̀dì òun tàgùn meanwhile ilé epo tó lọ́njọ́ Meanwhile, tó tà tó sáré Total, ẹ lọ wo fọ́tò yẹn lọ́dọ̀ Tọ́lání hmm, sista Tọ́lání ọ gbé gbogbo fọ́tò yẹn sí fọ́tò kan lèmi gbé sí bọ̀ sista Tọ́lání gbé gbogbo ẹ̀ sí tẹ bá rí pé ó ń lọ sọ́nà lé epo ìgbẹ́ ló fẹ́ lọ yà ó jẹ́ lóhun tóògùn tó ń dìgbẹ́ no be juju be that. ọlọ ẹ má sọ pé mo lè lọ sẹ́wọ̀n èmi tó wẹ̀ pé àwọn òṣùwọ̀n fún mi ẹ má wọrí ẹ má sọ fún mi. wèrè wọ́n ti dragi wèrè bí wèrè gbogbo ẹ̀ la máa wá plane. lọ́lẹ̀ ẹ má wọrí mo ti sọ fún yín àwọn ọ̀tá wa máa la èrùpẹ̀ lẹ̀ ni ọlọ́run máa tú wọn ká níbi tó gbé ń dáná ọ̀rọ̀ ìmọ̀ríta mẹ́ta kì í jọ ìmọ̀ wọn ò ní jọ lórúkọ jésù àyàfi tó bá yẹ pé wà lórí òótọ́ kò sí bó ṣe lè pọ̀ tó kò sí bó ṣe lè ní ẹ̀ka tó ọlọ́run máa tú wọn ká ni ìmọ̀ wọn ò ní jọ èdè àìyedè àwọn ogun ọ̀hún wá fi sí wọn láàrin